àwọn ìjọ amadíyà àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ahmadu lànábì àwọn ahmadíyà lòjíṣẹ́ àwọn ahmadíyà múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadi lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ̀dìyà níyà kí gbogbo wa yọ̀ ọmọ dájú kúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ ó kúrọ̀ ní gbogbo wọn o. kàláwù fìṣọ ṣọ́wa káàmẹ́dì kẹfẹ́ rí o bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwà níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad. òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ amadíyà àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọ́ríyà. káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe màsíhù tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ̀ òkúrọ ní gbogbo wọn o kàláwù ìṣọ ṣọwa kámẹ́dì kẹfẹ́ ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú Ibrahim nìyà kúkúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد mo kí gbogbo ẹ̀yin ọmọ ya wa lẹ́ẹ̀kan sí ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sí. Si ìjókòó kẹfà irú rẹ̀ ní abẹ́ àkọlé tí mo pè ní fífi aláòwé ènìyàn òní yìí náà sì ní sáptì o lọ́wọ́lọ́wọ́ báyìí àwa sì wà ní ọjọ́ sáptì déètì òní ní twenty six twenty six jùmọ́dà ká ní oṣù kẹfà ọdún 1443 ibi tí nígbà tí a pàdé ní àárọ̀ gbogbo èrò ọkàn mi ni pé mi ò ní ní àǹfààní láti tẹ̀síwájú ní ọwọ́ ìrọ̀lẹ́ àmọ́ nígbà tí àbá ti rí nǹkan míì ṣe tó lè jẹ́díwọ́ inna salati wa nuski wa mahyaya wa mamati lillahi rabbil alamin dájúdájú irun mi àti ẹran pípa tí mo bá ń pa àti ìṣẹ̀mí ayé mi àti ikú mi mo ti yọ̀ǹda rẹ̀ fún Allah subhanahu wa ta'ala ló sì tún já sí wípé irú mi kò ráàyè fún ìranù bí kò ṣe pé ká lo ìṣẹ̀mí yẹn fún Allah nítorí pé àwọn tó lọ síwájú wa tàbí àwọn tó ń wá síwájú wa wọ́n lọ àwa náà tá a wà lásìkò yìí náà àwa náà padà lọ ohun tá a bá ṣe sílẹ̀ òun náà ni a la fi ń pè nìkan ní ìṣe làbá ohun tá a bá ṣe é lẹ̀ wọn náà la máa bá kí aláwọ̀ jẹ́ kí a rí dáadáa ṣe. ẹ rí i pé ní àárọ̀ àwọn ìbéèrè tí mo bi ọ̀rẹ́ mi àpàpàǹdodo àwọn ìbéèrè yẹn mò ń retí kí ó pọ̀ èsì rẹ̀. àwọn ìrújú kan tó sì fi síta lórí ọ̀rọ̀ mi níwọ̀nba tí mo rí pé ó yẹ kí n clear mo clear rẹ̀ hadith táwa ń kà lọ lánàá ẹ jẹ́ a padà síbẹ̀ ẹ jẹ́ kí a padà sí ibẹ̀ insha Allah. àdìsí hmm. isbam. ẹ wá jẹ́ ká wá lọ sínú àdìsù tẹ̀jú fíìmù tí wọ́n gbé wá sí ní ìlà. ọ̀dà bẹ́ẹ̀ ni pé pé ó gbé wọn àwọn ẹ̀dá ọlọ́run ó gbé wọn sórí kíni sórí ọmọ nínú ọmọ ìfún àti ìsọfi tó gbé àwọn ẹranko sí o àti ìmọ̀mọ́ka tó gbé àwọn ẹja sí o àti ìmọ̀mọ́ka tó àìmọye kẹ́ ìtúpalẹ̀ lọ. ẹ wá jẹ́ ká wá lọ sínú àdìsù tẹ̀jìlímù tí wọ́n gbé wá sínú ìṣìlá tó ń jẹ́ pé àkídà Yẹ̀húdí ni tó wá bẹ̀rẹ̀ sí ní mọ ọ̀pọ̀ àdìsù lé lórí láwọn àdìsù tó lálàáfíà Masha Allahu Ta'ala àdìsù yìí àfi. ṣe ẹni pọ́ kọ́kọ́ ti gbà pé àdìsù yìí lálàáfíà tádìsù bá ti lálàáfíà tó o bá tún ní pọ́blẹ́mù pẹ̀lú rẹ̀ ìwọ gan ló ní àlàáfíà lò tí àdìsí bá ti ní àlàáfíà tẹ tí ọba tó wá tọba tó wá ní pírọ́blẹ́mù pẹ̀lú àdìsí tó ní àlàáfíà lọ́jíkálì nígbà tí àdìsí dúró ó lálàáfíà ìwọ tó o fẹ́ sọ̀rọ̀ nípa àdìsí o ní pírọ́blẹ́mù pẹ̀lú ẹ̀ ta ló kù tí ò lálàáfíà ń bẹ o ẹni tó fẹ́ sọ̀rọ̀ nípa àdíìsì yẹn ni ò ní àlàáfíà nígbà yẹn tó wá yẹ kẹ́ ẹ máa di ọ̀rọ̀ ẹni tí ò lálàáfíà mú nígbà tó ti sọ pé àdíìsì yẹn ní àlàáfíà ẹ tún gbọ́. ẹ wá jẹ́ ká wá lọ sínú àdíìsì tẹ̀jì fíìmù tí wọ́n gbé wá sínú ìsìlá tó ń jáde pé àfíìdà Yẹhudi ni kọ́ bẹ̀rẹ̀ sí ní mọ ọ̀pọ̀ àdíìsù lé lórí láwọn àdíìsù tó lálàáfíà. láwọn àdíìsù tó ní àlàáfíà wọn ni wọ́n gbé àkìídà tẹ̀jìsíìmù àkìídà ń sọ pé ò ní bọ́dì gbé wá látọ̀dọ̀ wọlé tán òkè wá ń àwọn kan lé lórí wọ́n fi àwọn àdíìsì kan báàkì ẹ̀ ní àwọn àdíìsì tó ní kí ni tó ní àlàáfíà ajá sí wípé àdíìsì òun náà gbà pé àwọn àdíìsì wọ̀nyẹn àdíìsì tó dápọ̀ ojú tó dápọ̀ ojú àlọ́rù tó dápọ̀ ẹyin ojú àlọ́rù tó dápọ̀ ọwọ́ àlọ́rù tó dápọ̀ ẹsẹ̀ àlọ́rù tó dápọ̀ ọmọ níkà àlọ́rù àwọn àdíìsì wọ̀nyẹn ní àlàáfíà kódà ó tún sọ pé masha Allah nígbà tí mùsùlùmí bá rí nǹkan tó jọ lójú pé a kìíní mà dá parí o kìíní ó mà dá parí o nígbà náà a sọ pé masha Allah la quwwata illa so níwọ̀n àgbà tádìí sì ti lálàáfíà. mo wà live program lọ́wọ́ mo wà live program lọ́wọ́. nẹ́tíwọ̀kì ní ọ̀sálọ̀ kí aláòjì ó tètè sàdé ẹ máa tẹ lọ́ọ̀fù àti láìpẹ́ o ká má bàa máa rí ìdíwọ́ púpọ̀. níwọ̀n àgbà tí wọ́n gan ti gbà pé ní àwọn àdíìsì tó ní àlàáfíà èé ti ṣe tó wá fi ń tún taako wò ẹnì ní tako àwọn àdíìsì tó lálàáfíà àfi kóńtì jẹ́ni tí ò ní àlàáfíà nínú àkìídà ló fi ń tako àwọn àdíìsì tó ní àlàáfíà tọ́yì. Masha Allah ta'ala àdíìsì yìí Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu àwọn ni wọ́n sọ fún wa ẹ máa gbọ́ bí wọ́n ti wí wọ́n ní qala yahudi ila rasulillah òjíṣẹ́ kan wá sọ́dọ̀ ànẹ́bì àṣàfùlà yahudi kan ó wá bó ọlọ́run fa qala Muhammad yahudi yìí wá ní mo pè rẹ muhammed inna allaha yumsiku samawati ala isba'i wal aradina ala isba'i wal jibal ala isba'i wal shajar ala isba'i wal khalaiq ala isba'i wọ́n ní yahudi yìí sọ fún muhammad kìí ṣe pé wọ́n á béèrè ìbéèrè kó wá kó àlẹ́bí mẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́rọ̀ rádaràda. yẹ̀wúdí yẹn wá kí ló lẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ rádaràda àdíìsì ti di àdíìsì rádaràda lọ́dọ̀ arákùnrin yìí òkè nípasẹ̀ kó sọ pé yẹ̀wúdí kan wá sọ́dọ̀ ànẹ́bì sọ yẹn pé lẹ́kọ̀ọ́ mú jáde fún wa nínú torí pé lọ́dún ara rẹ lọ́dún ara rẹ ló ti fi gbólóhùn yẹn kún un lọ́dún ara rẹ nítorí pé o ti mọ ntádìsì ń sọ o ò sì fẹ́ gba ntádìsì ń sọ wọlé o sì gbàgbádìsì yẹn ní àlàáfíà o wá fi gbólóhùn tó dá sí pé tí àwọn mùtúmùwọ́ tán bá ti gbọ́ àwọn mùsùlùmí tán bá ti gbọ́ wọ́n ní ha èyí ti ṣe yẹ̀wùdí ó sì wá pa níbi lẹ́kọ̀ọ́ à ẹ̀yin tẹ́ ń ládìísì tẹ́ ti rí báyìí ní ìsìn yìí nígbà pípù yìí wò ní lọ yẹ tí àyẹn wò mélòó nú àwọn bíwáàsì yín ló lè dá tíraka ẹnìkan ní tó jẹ́ kó òun láìkí agbẹnusọ yìí ni pé yóò máa dákọ yóò máa dákọ ojú péjì tíra èwo ló yẹ wò ń bẹ̀rù ọjọ́ tí wọ́n ti ń dákọ rẹ̀ èwo nú àwọn tí àyẹn kò yẹ ká gbọ̀ náà kò yẹ ká gbọ́ ọ ìyẹn dákọ tíra ọ dákọ ojú ewé tíra ẹ̀hẹ́n wá dé ní ìwọ ti ka tíra yẹn ọ̀kan nú tí àtó dákọ ló ti ń parọ́ yìí tí àtà àgbọ̀dọ̀ parọ́ mọ́ ló ń parọ́ mọ́ yìí àbí támẹ́tì sọ tí àwọn ọ̀fẹ́ mìíní tí a ṣẹ́kù búlù báàsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àtà àgbọ̀dọ̀ parọ́ mọ́ tó dá sí pé ẹ ń bá ti parọ́ lórí ẹ̀ yóò wọná ni. òun ní ń parọ́ ọmọ yìí ó sì ń sọ pé tó fi gba tiẹ̀ ni pé ọmọ ń kóòtì tíra yóò kóòtì ẹni tó kọ tíra yóò kóòtì ojú péjì yóò kóòtì ọjọ́ tí ọjọ́ tí wọ́n bí ẹni fi wọlé sí yín lára ni gbogbo tí a ti ń dáàkọ yẹn èwo lẹ́yìn yẹ̀wò ń bẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá bẹ́ẹ̀ mélòó nú àwọn tí a tó ń dáàkọ ló yẹ̀wò ló bá bẹ́ẹ̀ kó tó mọ sọ pé ìyẹn ló fi ní interest inú rẹ̀ òkè ọ̀kan nu tí a tó wá dáàkọ òun wá rèé o tí a sọ yìí wùlì bùkọ́rí yóò padà kóòtù péjì ẹ̀ o tí a sọ yìí muslim yóò padà kóòtù péjì ẹ̀ o yóò kóòtù àdìsí nàmbà tó jẹ́ o òní ti ń parọ́ mọ́ yìí wípé ọwọ́ akánàbì lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe máa parọ́ nìyẹn tẹ́ bá ti ń túmọ̀ kéwú fún yín bí wọ́n ṣe máa parọ́ nìyẹn tẹ́ bá ti ń túmọ̀ ké fún yín tẹ́ bá tú kùránì fún yín wọ́n fi rọ́kùn tẹ́ bá tú àdìsí fún yín wọ́n fi rọ́kùn ọwọ́ akó àná ìlẹ́kọ̀ọ́ yẹn èdè yẹn ò sí nínú àdìsí tí ń ká àmọ́ sí mọ̀ pé yìí tẹ̀ ń wo òun ní múgùn ni mi ò ní yín múgùn. yín tí wá bá yín ṣàdúrà pé kí Allah má ṣe yín ní kíni kó má yín ní múgùn ṣé bóun ni mo ti taari ẹ̀ sí pé kó mú ibi gbólóhùn pé ó wá kó ànẹ́bì lẹ́kọ̀ọ́ kó mú jáde ṣé bó display tí àlànà ó display tíra àtọ́pẹ̀ ní táwọn bá yín burú tẹ̀ ẹ kó display àdíìsì yẹn kó wá underline ó wá kó ànẹ́bì lẹ́kọ̀ọ́ kó ọ̀ndà láyìí fún wa kárí yìí èmi ní sọ ìwù ìbò kọ́rí tó kóòtì mo sì ní sọ ìwù mùsùlùmù tó kóòtì kò sí ń bẹ́ẹ̀ ọwọ́ akọ ànẹ́bì lẹ́kọ̀ọ́ kò sí nínú ẹ̀ kò tún wá sí nínú ẹ̀dà wá mìíràn sẹ́ni tí ọmọ kóòtì sí àtọ́ ọmọ jẹ́ ìlú pé òdodo ló ń sọnù sẹ́ni tí ó mọ̀ ọ́ pòtì tíà ṣe bí ẹni tí ò bá dóko rí ni wọ́n máa parọ́ fún pé ọ̀run ni wọ́n ti ń kálá tí ó gbàdẹ́ ẹni tí ò dóko rí nìyẹn lè parọ́ fún pé ọ̀run ni wọ́n ti ń ká ilá tí ó sì gbàbẹ́ ìláwò ní ń ká lọ́rùn látẹ́ ń ká nínú oko kọ̀ntínú. ìbá lọ́dọ̀ yẹ̀wúdí tó fẹ́ fi kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ nígbà ó jáde pé gbogbo ìmọ̀ tó wà láyé ọ̀dọ̀ àlẹ́bí la parí ẹ̀sìn jọ́nà kò sí lọ́dọ̀ ẹlòmíì mọ́. gbogbo ọmọ tó wà láyé ọ̀dọ̀ àlẹ́bí la parí ẹ̀sìn irọ́ mi sùnù ayàwó ló sọ pé gbogbo ọmọ tó wà láyé lọ́jọ́ náà lọ́rùn ọ̀dọ̀ àlẹ́bí ni wọ́n parí ẹ̀sìn ayàwó ló sọ bẹ́ẹ̀ lọ́jọ́ náà lọ́rùn ṣé ìmọ̀ ẹ̀sìn nìkan ní bẹ láyé ṣé ìmọ̀ ẹ̀sìn nìkan ló ń bẹ láyé ìmọ̀ ẹ̀sìn nìkan lọ́lọ́ọ̀fin ránà bí tí ááyà bá sọ̀rọ̀ nípa ohun tó jẹ mọ́ ìlera tàbí àdìsí bá sọ̀rọ̀ nípa ohun tó jẹ mọ́ ìlera àyàbá ni ojúlówó iṣẹ́ àwọn ànábì ọlọ́run òun ni bí wọ́n ṣe kọ́ àwọn èèyàn ní tàòkìdì ojúlówó iṣẹ́ àwọn ànábì ọlọ́run òun ni bí wọ́n ṣe kọ́ àwọn èèyàn ní ìdáadáa ojúlówó iṣẹ́ àwọn ànábì ọlọ́run òun ni bí wọ́n ṣe ṣàlàyé kí ni jẹ́ halali kí ni jẹ́ haramu fún àwọn ènìyàn ojúlówó iṣẹ́ àwọn ànábì ọlọ́run òun ni bí wọ́n ṣe lé àwọn èèyàn kúrò níbi àṣíríkù wàlíkúfúrù wàníbà. ọ̀yà gbọ́ ààrẹ. ìyàwó tí ìyàwó ń sọ fún àlẹ́ kì í ṣe kó béèrè wọ́n ní ya Muhammad ìrẹ́ ọlọ́run inna Allaha yumsiku as-samawati ala isba'i sọ̀rọ̀ ọlọ́run ọba tó rí o ó mú sánmà dání pẹ̀lú ọmọ kàkọ́ báyìí ẹ máa ka ọmọ kàrọ́ wọn ṣe rí ọlọ́run ọba ni yumsiku as-samawati ala isba'i ọmọ kà ẹyọ ọ̀kan lọ́lọ́run fi mú sánmà dání ó lọ́mọ kàkọ́ wal aradin ala isba'i ó tún mú ilẹ̀ ó mú sínú ọmọ kankan wal jibal ala isba'in ó mú òkè ó e sínú ọmọ kankan wal shajar mú igi ó wọn sórí ọmọ kankan ala isba'in wal khalaiq ó wá mú àwọn ẹ̀dẹ́ èèyàn ala isba'in ó yẹn náà sórí ọmọ kankan ọmọ ọ̀rọ̀ ti pé máa. yẹn wá sọ bẹ́ẹ̀ yẹn wá bá ó ní ya muhammad ó

ọlọ́run gbé àwọn ilẹ̀ náà sórí ọmọ kàkà wal jibali ala isba'i ó sì gbé òkè àwọn òkè ó gbé sórí ọmọ kàkà washajar ala isba'i ó gbé àwọn igi náà ó gbé wọn sórí ọmọ kàkà wal khalaiqa ala isba'i ó wá gbé àwọn ẹ̀dá ọlọ́run ó gbé wọn sórí kíni sórí ọmọ kàkà nínú ọmọ kàkà àwọn nǹkan àti tó gbé àwọn ẹranko sí o àti tó gbé àwọn ẹja ṣo àti ìmọ̀mọ́ àtò àìmọye kẹmí náà lójú wa náà nígbà tẹ́ni yìí wá sọ̀rọ̀ yìí tán. ọ náà jáde ni ọmọ kan tó lọ ń gbé àwọn ẹranko sí ọmọ kan tó gbé àwọn ẹranko sí àti àwọn nǹkan yòókù náà ọ wà jáde ti rí jáde tó mú jáde yálà ní kùrọ̀ánì. yálà nu àdìsá méjì tó lálàáfíà àwa mùsùlùmí àdùsùn náà àwa gbà á gbọ́n tiwa àwọn ò ní pọ́blẹ́mù pẹ̀lú ẹ̀. ó ní súnmọ́ yakul ó ní náà lẹ́ lọ́hùn-ún wa máa sọ wípé ẹ máa gbọ́ lẹ́yìn náà ọlọ́run wa ọlọ́run wa ń sọ pé anẹ́lì mẹ́lìkù èmi lálágbára anẹ́lì mẹ́lìkù èmi lọ́lọ́lá anẹ́lì mẹ́lìkù èmi láláṣẹ wọ́n wá ní fàtọ́sì kárọ̀sọ̀lọ́lá òjíṣẹ́ ọlọ́run ọba wa rẹ́rìn sọ pé dọ́hìkà ikọ́ rẹ́rìn wà láàlí nínú àdísù kan wọ́n jó yé wa yí pé àwọn ànábì ọlọ́run yìí rẹ́rìn kí ni wọ́n ń fàì wọ́n sọ yìí pé àtọ́sìkú lè ṣe gọ́ọ̀s wà tàbá sómù lè lá pé kéèyàn rẹ́rìn ọ̀dẹ̀ ìṣèṣù lónìí ká máa rẹ́rìn mú sẹ́ni tàwọn ànábì ọlọ́run àdíìsì tó o sọ pé nínú àdíìsì kan wọ́n sọ pé àtàbásùmù lè ṣe ìtọ́ni ẹ̀ àdọ́yìkù lè ṣe ìtọ́ni wàtàbásùmù lè láì ó mú jáde fún wa o ara nǹkan tí ó mú jáde nìyẹn o ó mú jáde fún wa o o ò lè parọ́ mọ́ ànẹ́bí ká máa wọ̀ ọ́ níran o torí pé ẹ ń bá parọ́ mọ́ ànẹ́bí ànẹ́bí ti sọ pé máa ń kọ́ láàláyà máa lámú àkúrí fálíyàtàbá wá mákẹ́ maka mìíràn náà na wà ní Bukhari ó wà ní Muslim gbogbo ọ̀pọ̀lọpọ̀ aládìsí ló gbà wá àdìsún mùtàwátìrù ni nínú rìwáyà rẹ̀ òun tún ni mọ̀nkọ́là mọ̀nkádàbà aláyà mùtà àmìdánì mọ̀nkádàbà aláyà mùtà àmìdánì ẹni tó bá mọ̀ mọ̀ parọ́ mọ́ mi irọ́ lọ mọ̀ọ́mọ̀ pa mánàbí yìí fálíyà tàbágbó àmàkẹ́ àdáwòmí nàná kó wá bùdókòó rẹ̀ sínú náà bọ́ bá pé ọ̀bá parọ́ mánàbí ọ tọ́ka sí àdíìsì tó rí yẹn pé àdọ́ ikú lè ṣe ìtọ́n wàtàbá súnmú lè là á ok. mo wà lọ lọ́yà pé wọ́n tàbá sáwọn tẹ̀bá kan náà mr basama yóò ṣíkẹ́ ó smile lẹ́ni tó rẹ́rìn wọ́n fẹ́ sọ ayé àwa mùsùlùmí tí. ó smile lẹ́ni tó rẹ́rìn àyà ló máa tún yẹn àyà kúrò mọ́ nìyẹn ó smile lẹ́ni tó rẹ́rìn aláwo lo smile ó tún lo rẹ́rìn fún ta ni fún ànábì Sulaiman. wọ́n sì ń sọ wípé àwọn ànẹ́bí ọlọ́run wọn kì í rẹ́rìn ọlọ́run ọba tó dá ànẹ́bí ọlọ́run ó sì ròyìn wọn wípé sátàbá sámàdọ́ ìkán ó smile ti bọ́ síbẹ̀ ó smile lẹ́ni tó rẹ́rìn ọlọ́run tàbá súnmù olùdọ́hìk olùtàbá Sulaiman hadithi náà wá lọ dọ́híkù fànàbí ọwọ́ a sọ pé àwọn sàdé parọ́ mànàbí ni nígbà tí Allah subhanahu wa ta'ala tó lo àtàbásùmù tó tún lo àdọ́hík tó fi àkádà rẹ̀ ó fi àkádà rẹ̀ sàdé wá lọ dọ́híkù fànàbí. ọwá ni wọ́n fi ń parọ́ mànẹ́bì ni kó lè ṣe déédéé ìgbàgbọ́ tẹ̀gísíìmù tán fẹ́ gbé wọnú ìsìláàmù. àti ìgbà ìwọnú ìbẹ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àwọn àhàdí fún. ok ohun tó fi lè mú Allah subhanahu wa ta'ala lo kẹ́límà méjèèjì yẹn fún ànẹ́bí Sulaiman ó túmọ̀ sí káwọn ànẹ́bí ọlọ́run wa máa rẹ́rìn-ín músẹ́ wọn a sì máa rẹ́rìn-ín. wọn a máa rẹ́rìn músẹ́ wọn a sì máa rẹ́rìn àdìsí wa sọ pé ànábì rẹ́rìn látara ọ̀rọ̀ tarakùnrin yìí sọ ọwọ́ á ní wọ́n fi wọ́n fi gbé yẹn wọnú ìsìláàmù ni táwọn ànábì ọlọ́run èèyàn rẹ́rìn fi sọ pé pátá bá sáàmà yìí ká. yehudi bẹ̀rẹ̀ sí ní sọ àti ìgbà yìí kọ́ abẹ́rẹ̀ sí ní ojú ló sọ wọ́n wá tara bẹ́ẹ̀ wọ́n ń sọ dọ̀rọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam sọ dọ̀rọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam. Hmm, báwo eh, ok ìfẹ̀lẹ̀ ń tàn. ẹ wá ká wá lọ ánẹ́lì mẹ́lì kù dé wọ́n sọ yìí pé lè ṣe ìtọ́ wàtàbá súnmù lè ṣáà.

jẹba ọlọ́run ní sàbá sámà lọ híjà ó lẹ́ni tó òun sọ̀rọ̀ ó sì ń takora rẹ̀ dọ́ọ̀yì kan ó lẹ́ni tó rẹ́rìn ó sì lọ́yẹ̀ àwọn ànábì ọlọ́run rẹ́rìn aláwọ̀ sì ń sọ pé ó smile ó rẹ́rìn irú ìyẹ̀wò ni ọ̀rẹ́ àpàpàdodo mi iná fátàbá sámà dọ́ọ̀yì ká ìwọ́dọ̀ ló mú àyàwó kí ń ta kó wí. ló fi jẹ́ sí pé àdíìsì tó ọlọ́run tó ọlọ́run yẹn ó mú jáde pé àdọ́ ikú lè ṣètọ́n wọ̀tàbá súnmú lè láì ó mú jáde o torí ìfẹ́ kó wọná ìfẹ́ kó wọná. àwa mùsùlùmí tí ń dé yóò tiẹ̀ gbọ́dọ̀ láì kan tí ó fi dún ẹ̀wọ̀n báyẹn wọ́n ti bẹ́ẹ̀ ṣe súnmọ́ tó bá dùn wọ́n bínú wọn lè kó lu islam ẹ̀rọ bí wọ́n ti ń ṣe súnmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ìyàwó. wọ́n ní inú wọn ẹ̀dùn sí nǹkan rẹ̀ <laughs> pé tẹ́ ẹ bá ṣe súnmọ́ ọmọ tó bá dùn inú wọn ò ní dùn wọ́n sọ pé fífò ní ìsìláàmù ọmọ ẹni tó sọ bẹ́ẹ̀ wá o ẹni tó sọ bẹ́ẹ̀ nínú alùsùn náà ó mú ẹni tó sọ bẹ́ẹ̀ nínú alùsùn náà ó mú káyé àwọn sọ̀hábà tó gba àdìsù wa tí wọ́n ti sọ pé ànẹ́bì rẹ́rìn ni wọn pé àmọ́ dunú lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá wáyé bẹ́ẹ̀ wáì tẹ́ ń sí báyìí wáì wáì ń sí báyìí torí pẹ́nu ní dùn torí pẹ́ mọ́ dákọ̀ tí ẹ dákọ̀ tí à ẹ dákọ̀ ojú owó etí à ẹ dákọ̀ àfàsọkọ̀ tíra ẹ̀ ẹ̀ dàkọ̀ ọgọ́ tí wọ́n bí ọgọ́ tó kú ṣé ló wá fún yín ní

pé kò sí ń tá a ṣe láyé àfi kọ́ máa dàbí ọ̀fọ̀ ó mú wa òun bà wá ló kọ́ jẹ́ lásán ni. Okay. wọ́n á ní padà ìdá òṣèlú lọ ìyẹn fi hàn pé ànábì fẹ́ ní yẹn rẹ́rìn-ín wọ́n ní àtà àfẹ́dẹ̀ náà àjírò títí tí àwọn èèyàn ànábì báyìí tó fi táwọn èèyàn fi rí pa ànábì rẹ́rìn-ín ha. lẹ́yìn yẹn lànà Kùránì ànábì wa ka kan tó wà nínú súrátù súmà. sábàdà wo súrátù pé mo fẹ́ wo. thirty nine Kùránì ṣàpta twenty nine àbí. Quran chapter thirty nine. Uh-huh. ni ó jẹ́ wọ́n náà nàbí wá ká àyà yìí ni wọ́n máa kọ́ rà wọn fọlọ́wọ́ ní títóbi irú títóbi tí ń bẹ fún ẹ̀fáyà ẹ̀. wà náà kọ dárò lọ́ha akọ kọ́dìrì ni ìyẹn ni pé máa àwùjọ́mù lọ́ha akọ tààdí mi ẹ̀ àwọn ilé yóò ti ẹ̀ mọ́ lọ́hùn ní títóbi ẹ̀ bó títóbi. nígbà táwọn àbá kọ àdìsí yìí tán. Hmm. wọ́n wá fi kún àdìsí yẹn wọ́n wá fi kún wọ́n ní fàdé ìkàrọ̀sùrù là òjíṣẹ́ ọlọ́run wá rẹ́rìn-ín tẹ̀sìdí kọ́lí kọ́ọ̀lì yìí láti jẹ́rìí kọ́rọ̀ tó sọ ẹ̀mí bẹ́ẹ̀ lórí inna lillahi wa inna ilayhi raji'un. àwọn kánú rìwáyà kan wọ́n ní dọ̀ṣíkà rasulullah ta'ajjuba li qawli ànábì rẹ́rìn lẹ́ni tó ṣe é mọ̀ yá ìmọ̀ ló tó yìí èèyàn ló sọ̀rọ̀ ọ̀lẹ́ tó dá báyìí ìkáwọ́lì yìí wọ́n fi kún àdìsí ẹ̀dá kun ẹ bá wa béèrè pé ṣó wà nínú ọ̀rọ̀ tá pé ànábì ànábì ńgbà tó rẹ ẹ̀fà lórí ká ànábì rẹ̀ táwa ló ń sọ fún wa pé tàá jú bá lè kọ́ lè ní torí pọ̀rọ̀ tó sọ yẹn ó tóbi ó pàpàrà lọ́dọ̀ ànábì ànábì ọlọ́run ni wọ́n ń sọ̀rọ̀ la ẹni tí ń gba lọ́dọ̀ ọlọ́run tó ìsọkúsọ yẹn ti pọ̀ jù mo ti sọ nǹkan méjì tí mo fẹ́ fún wa lésì báyìí onígbólóhùn fàdọ́yìkà rasulullah sallallahu alayhi wa sallam li qawlihi nínú rìwáyà mi oní fàdọ́yìkà ta àjùbàn onífàlẹ́ ìlú ló sọ̀rọ̀ yẹn àfà àfà nìyí nàá ẹ má ṣe bí ọmọ kéwù kọ́dà ẹ má ṣe bí ẹni tí ò kéwù rárá nàá kí lẹ̀ ń tà fún wa ẹ̀ ń tà bí sì fún wa kí ló ń pè ládìsì ọ̀rọ̀ ànẹ́bì tó sọ jáde ìṣe tó ṣe táwọn sọ̀hábà rí bọ́ọ̀sù rẹ̀ ìṣe ìtẹ́ǹpẹ̀ ládìsì ànẹ́bì tẹ́ǹkà jáde ẹ ti gbàgbé oríkì rẹ̀ ni pé kí ní ládìsì ànẹ́bì àlìkọ́ọ̀lù wàlìfẹ́ìlú kọ́ọ̀lù rọ̀túlù فعل الرسول تكرير الرسول